ẹ kú iṣẹ́ lẹ́ẹ̀kan sí àtúkì gbogbo ẹ̀yin ìyá wa ní gbogbo ibikíbi tí ẹ ti ń dọ̀ wá èmi náà ni ọmọ yín gbogbo ẹ̀yin bàbá wa ẹ̀yin ẹ̀gbọ́n wa àbúrò wa gbogbo ẹ̀yin ìyá níbi gbogbo tí ẹ ti ń gbọ́ wa mo tún kì í lẹ́ẹ̀kan sí èmi náà ni bàbá confam jp tó jẹ́ pé òdu ni tí kì í ṣe àìmọ̀ fún olóko gẹ́gẹ́ bí mo ti máa ń sọ orúkọ tí ẹ̀dá bá jẹ́ òun ni ó dáa kí ẹ̀dá máa pariwo pé òun jẹ́ o orúkọ tí mo máa ń jẹ́ kó yé gbogbo èèyàn náà ni wípé orúkọ tí mo jẹ́ òun ni òun jẹ́ òun ni mò òun ni mò ń sọ síta nítorí pé kí ọmọ lè dáràn òun ni a ṣe ń sọ lórúkọ bàbá confam jp lórúkọ mi lẹ́ẹ̀kan sí pé mi kì í sì ń ṣe adáràn ọ̀daràn ṣùgbọ́n ohun tí mo jẹ́ òun gangan òun ni mò ń sọ síta mo tún ti wá ní èní mo kí gbogbo yín pé ẹ kú ọdún tuntun gbogbo ojú tó ń wò mí pátápátá ẹ ò ní ṣòfò ojú ẹ ò ní ṣòfò ẹ̀mí ẹ sì ní ṣòfò àgọ́ ara yín pẹ̀lú àṣẹ Èdùmàrè ayọ̀ la fi bẹ̀rẹ̀ ọdún tá a wà yìí ayọ̀ náà la máa fi parí rẹ̀ pẹ̀lú àṣẹ Èdùmàrè àwọn product wa òun ni mo tún mú wá fún yín o nínú ọdún yìí àwọn product wa ọ̀pọ̀lọpọ̀ ló pè mí nínú ọdún tó kọjá yẹn àti ẹ̀ a ní rẹ́kọ̀dù tó pọ̀ lórí ọ̀rọ̀ iṣẹ́ òyì lórí ọmọ ní òyì ojú òyì ojú máa ń ṣe àwọn hmm. mo fẹ́ sọ fún ẹ àwọn tó dẹ̀ ọ̀dà ẹ̀ lọ́dún tó kọjá a lot of testimony wọn la gbọ́ a ní ọṣẹ òyì tó dájú a ní egbògi Edogi òyì o máa rí i pé ojú òyì ń kó ẹ òyì máa ń kó ẹ o máa rí i pé o máa o máa tètè rí òyì I am telling òyì ń pààyàn náà o pé mo rí ẹni tí òyì pa sínú omi níbi tó ti ń fún ẹja àwọn ẹja àrọ̀ yẹn ló máa ń sìn òyì kọ̀ mu nínú ibẹ̀ ni òyì kọ̀ mu bóyì ṣe mu báyìí ó kọ̀ ṣubú sínú omi yẹn kò dẹ̀ sẹ́ni tó mọ̀ bó ṣe kú nìyẹn òyì náà ń pa èèyàn anything tó bá ti lè jẹ́ nǹkan tó jẹ́ àìlera èèyàn ẹ ó da kéèyàn tètè máa mójútó a ní oògùn òyì tó dájú òyì ojú ni òyì ara òyì orí lódú ẹ̀ la ní tó dájú a ní ọlọ́ṣẹ a ní oníríǹgì ẹ̀ tó lè fi sọ́wọ́ tó yẹ pé a ní àṣejẹ a ní oníríǹgì alọ́lọ́ṣẹ a ní àṣejẹ a tún ní edogie ẹ kó ọ̀dà tiẹ̀ just message me message mi lórí workshop zero eight zero two two zero four zero nine five zero zero eight zero two two zero four zero nine five zero from anywhere to bá wà òun ni kò ti order wa kò ti order through um, Eh, workshop sórí DHL làwa bá da okòwò pọ̀ DHL ó máa make sure wípé ọjà tó order lọ́wọ́ wa yẹn ní anywhere any eh, part of the country outside ó máa gbé ọjà yẹn déwájú iwájú géètì yẹn báyìí kó order egbògi òyì ìkejì tí mo tún fẹ́ sọ nínú fọ́nrán yìí ni wípé orí wípé menstruation ẹ kò ṣiṣẹ́ mọ́ ọdún kìíní oretí ẹ̀ ò rí ọdún kejì ẹ̀ oretí menstruation ẹ̀ ò rí obìnrin mò ń bá sọ̀rọ̀ ọdún kẹta o tún retí ẹ̀ ò rí tètè pè mí mẹ́sẹ̀gì mi ogun ogun ẹ̀ wà edogi ẹ̀ tó dájú edogi ẹ̀ tó dájú ìwọ tó rí pé àkókò tí menstruation ẹ stop kò ń ṣe ìgbà tó jẹ́ kó stop or irregular menstruation irregular menstruation tètè order àwọn egbògi wa ó ń ṣiṣẹ́ ó máa túrù dodo ẹ̀ dáadáa wàá dẹ̀ kó máa máa flow padà bó o bá jẹ́ ẹni tí kò tí ì bímọ tó ń wá ọmọ tí menstruation rẹ ò bá flow hmm, nọ́mbà one nu ọ̀tá ènìyàn tí kò jẹ́ kó rí ọmọ bí o so you can call me you can message me to workshop zero eight zero two two zero four zero nine five zero a dẹ̀ ní nọ́mbà tírì tí mo tún máa sọ a ní pregnancy powder tó ń tètè facilitate pé kí obìnrin kó lóyún ó ṣú ọ̀gan fún mi gbogbo tí mò ń sọ ohun tí mo mọ̀ ni ohun tí orí rán mi ohun lèmi ń ṣe ohun tó orí wá rán mi yẹn ó rán mi pé kí n lè fi ṣàǹfààní fún ìwọ tó ń gbọ́ mi ni ọmọ ẹ̀dá dódú ẹ̀ kì í ṣe nà dúdú ẹ̀ kì í ṣe na fake àwọn tí wọ́n bá wa dòkòwò pọ̀ nínú àwọn ọdún tó kọjá i am telling you àwa kì í ṣe ọ̀tá wọn ọ̀rẹ́ wọn la jẹ́ wọ́n dẹ̀ dúpẹ́ dè ní ilé ni ẹni tí kò dúpẹ́ làwọn tí kò gbàgbọ́ nínú ẹ̀ tó o bá ti gbàgbọ́ mo fi ọlọ́run bú rẹ̀ nínú product mi yìí kò sówó tó sẹ́ǹdì tá a fi ṣiṣẹ́ fún ẹ tí ò ní padà rí ipa owó tó sẹ́ǹdì àti tó lò. so then we have pregnancy powder o rí wípé o ò tètè lóyún oyún ń jábọ́ lára ẹ o máa ń tètè ní miscarriage oyún ń jábọ́ lára ẹ all you need to do you give me a message through WhatsApp zero eight zero two two zero four zero nine five zero gbogbo ẹ egbògi ẹ wà ọfà wà lára ẹ ọfà wà ní surface àbí nínú ara a ní egbògi ọfà ara a dẹ̀ tún ní egbògi ọfà inú ara you get me gbogbo ẹ̀ ló wà alọ́ṣẹ tọlọ́ṣẹ wà tẹ̀lé tóní tóní egbògi ẹ̀ wà tó lè máa lò gbogbo ẹ̀ ló wà tètè ọ̀dà tiẹ̀ ó mọ ohun tí wọ́n ń pè ní ọfà ọfà kì í ṣe ohun kékeré àwọn àgbàlagbà ni wọ́n ń ta èèyàn lọ́fà bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ kó ọ̀dà tiẹ̀ ojú òní tiẹ̀ ṣò jẹ́ kí wọ́n sọ yìí o léèyàn tó máa ń mọtí o léèyàn tí ó mu ọtí o dẹ̀ fẹ́ gba ọtí lẹ́nu ẹ̀ o ní èèyàn tó mu idó o fẹ́ gba idó lẹ́nu ẹ̀ just message me sọ pẹ́pẹ́pẹ́pẹ́ nǹkan báyìí ló fẹ́ tèmi ni pé kèmi sọ iye owó tèmi máa gbà lọ́wọ́ ẹ̀ tó o bá ti lè san owó tó máa gbà lọ́wọ́ ẹ̀ ìwọ má wọrí yìí ohun tó béèrè fún ó di ṣíṣe egbògi gbogbo níṣe nìyí èyí ń ṣiṣẹ́ egbògi ibad gbogbo níṣe ni tó bá ti lè lò gbogbo níṣe everything tó wà lára egbògi gbogbo níṣe ni ó ṣiṣẹ́ gan ọ̀dà egbògi gbogbo níṣe ni tó o bá ti rí ògì láti fi lò ìwọ lọ gẹ́ẹ̀tì custard lẹ́ni wíyẹ̀ tó bá wà kó fi kọ́stáàdì kó po kó fi kó po kọ́stáàdì kó bu kó bu kíní sínú kọ́stáàdì kó mú tó o bá tún rí kọ́stáàdì ó lè bu sọ́wọ́ kó dà sẹ́nu báyìí bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ kó wá lo warm water láti fi lò ó ṣiṣẹ́ egbògi dógbò níṣe ni dógbò níṣe ló ń ṣe ìyẹn lọ bẹ́ẹ̀ ọ̀dà tiẹ̀ kíákíá the last product tí mo máa sọ níbí báyìí òun ni. Báyìí, E, tó bá rí i pé orí máa ń fò ẹ pàápàá kó wá rí i pé orí yẹn ti di àrùn fún ẹ ìwọ tó rí bá ń fọ́ iṣẹ́ wa pè wá a máa ṣiṣẹ́ fún ẹ ó dẹ̀ ní gbúrò orí fífọ́ mọ́ láyé àti láyéláyé the last one tí mo máa sọ nínú fọ́nrán yìí ni wípé tó o bá ní stroke tó o bá ní stroke a ní egbògi tó ń ṣiṣẹ́ fún stroke tó dẹ̀ dájú dáadáa tó dẹ̀ pé ó máa ìlì stroke yẹn tó bá farabalẹ̀ láti jẹ́ ká treat ẹ̀ ẹ̀ ṣe gan ni God bless you all you need to do you should message me on the workshop zero eight zero two two zero four zero nine five zero. ẹ ṣe gan ni atukìyín lẹ́ẹ̀kan sí wípé ẹ̀yin tẹ́ rí yìí ẹ̀yin làwọn máa máa rí o àwa dẹ̀kẹ̀rí lè máa máa bá pẹ̀lú àṣẹ Èdùmàrè a kì í pé ẹ kú ọdún tuntun ojú tó ti ríra yìí nínú ọdún yìí ní January yìí ojú yìí náà a tún jọ máa fi ríra wa nígbà tá a bá parí ọdún yìí láyọ̀ àti àlàáfíà God bless you.